ẹ̀yin ènìyàn wa ó ti ṣẹlẹ̀ o ó ti dojú ẹ̀ báyìí o ẹ wò ó ṣe é rí àwọn ọmọ ogun eléyìí ti Dúpẹ́ Onítìrí tí wọ́n kó síta lánàá wọ́n ti bọ́ síta o wọ́n ní àwọn kọ́ làwọn na ọmọ ogun o wọ́n ti deny àwọn ọmọ wọn yẹn o Dúpẹ́ Onítìrí ṣe mọ̀ wípé tí ìjìnlẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ Dúpẹ́ Onítìrí ló fi rán ìjìnlẹ̀ ó ti jáde ó ti sọ̀rọ̀ ó ní àwọn kọ́ làwọn ni ọmọ ogun àti ìjìnlẹ̀ àti dúpọ̀ onítìrí ìkànkan náà ni wọ́n ọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu ìjìnlẹ̀ ẹ̀ dúpọ̀ onítìrí ló sọ torí òun ni ọ̀gá wọn òun ló ti sọ fún ìjìnlẹ̀ makọ̀tì wípé àwọn ọmọ tí ìjọba ìbílẹ̀ ọ̀yọ́ eléyìí tí wọ́n kó síta wípé wọ́n wá sí sẹkítẹ́rìàtì wọ́n wá hijackì eh, governors house yẹn wọ́n ní àwọn ọmọ eléyìí tí wọ́n upload síta yẹn wọ́n ní kì í ṣe ọmọ àwọn o ó ti wá dójú ẹ̀ báyìí o ẹ̀yin ènìyàn wa ẹ wo àwòrán tẹ̀ ń wò yìí ṣe é ké gbogbo bí àwọn nǹkan wọ̀nyẹn ṣe ṣẹlẹ̀ lánàá àwọn fọ́nrán la kọ́kọ́ ń rí ìgbà tó yá la rí tí iléeṣẹ́ àwọn ọmọ ogun àwọn ọlọ́pàá àwọn agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́ ìgbà yẹn ni wọ́n wá ọ̀pulóòdù àwọn àwòrán tẹ̀ ń wò wọ̀n yẹn ṣé ẹ wá rí àwọn tó dúró tẹ̀ ń wò yẹn tí wọ́n wọ aṣọ dúdú yẹn àwọn gan-an ni ìjìnlẹ̀ ní pé wọn kì í ṣe ọmọ àwọn wọ́n láwọn ò mọ̀ wọ́n rí wọ́n ti deny wọn wọ́n ti disown wọn ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn kan tí wọ́n kó kalẹ̀ yẹn bàtà ọmọ ogun tó jẹ́ brown yẹn wọ́n ní kì í ṣe tàwọn ó ní ọ̀pá àti àkàrà ẹ̀pà tẹ́ ẹ rí tó pupa nílẹ̀ yẹn ó yẹ kó ti yé yín àdàpè ẹ̀ là ń pè ọta ìbọn tẹ́ ẹ ń wò nílẹ̀ yẹn ìjìnlẹ̀ ní tàwọn ni àkàrà àtọ́ta ìbọn ẹ̀ ó ní àwọn làwọn ní ó ní nǹkan tó bá jẹ́ tàtàwọn àwọn dààmú àwọn làwọn rán wọn níṣẹ́ àwọn mọyì nǹkan táwọn kó fún wọn ó ní gbogbo ọta ìbọn àwọn àkàrà ẹ̀pà tó wà nínú ṣáká yẹn ó ní ti ti àwọn ni ó ti wá dójú ẹ̀ báyìí ó ń torí pé àwọn múra wọn wá ni àwọn múra kanlẹ̀ ni ẹ̀ kí ló wá dé o àwọn ọmọ tí wọ́n wá kó síta yìí tí ìjìnlẹ̀ wá ní kì í ṣe tàwọn ṣe bá sọ fún yín lánàá wípé wọ́n lọ háyà àwọn ọmọ wa kì í ti wá ṣe ní orílẹ̀-èdè yẹn o wọ́n lọ ṣáàdì wọ́n lọ nìjẹ́ẹ̀ a sọ fún yín pé fúlàní ni wọ́n ṣiṣẹ́ fún wọ́n lọ kó àwọn ọmọ wa ṣùgbọ́n nígbà tó máa ṣẹlẹ̀ lẹ́ni ó ní ṣé ojú tá à ń wò wọ̀nyí a ò rí wípé ojú àwọn eléyìí wọn ń ṣe yorùbá ni ẹ báwo wá ni ọ̀pá àti ọta ìbọn eléyìí tí ìjìnlẹ̀ wá ń píìkì lẹ́yẹ kọ̀ọ̀kan ó dá ọ̀pá wọn mọ̀ ó dá ọta ìbọn wọn mọ̀ ṣùgbọ́n àwọn tó dúró yẹn ó ní wọn kì í ṣe ọmọ Yorùbá òun náà sì sọ wípé àwọn múra ogun wá ni ìyẹn túmọ̀ sí wípé wọ́n lọ kákàkiri wọ́n lọ háyà àwọn èèyàn wá ẹ rí i pé ńgbà tí wọ́n mú wọn àwọn kan fi nǹkan bojú nínú wọn fọ́nrán yẹn àti fi hàn wá wọ́n fi nǹkan bojú ẹ wo ẹyẹ ènìyàn wa ẹ jẹ́ ká gbà wá láàyè kẹ́ gbọ́ ohùn wọ́n ní onípọ̀n la ti ń gbọ́ hmm. jẹ́ ká gbóhùn lẹ́nu ìjìnlẹ̀ ìjìnlẹ̀ sọ̀rọ̀ o ó deny wọn ó dì sóònù wọn pátápátá ni o ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ìjìnlẹ̀ agbóhùn sókè àwọn tó dúró wọ̀nyí báwo ni wọ́n ṣe jẹ́ ọ̀tá gbogbo ẹ̀ tó wà ńlẹ̀ yìí àwọn wo ló ní ẹ bá agbóhùn sókè. Hmm. ọmọ Yorùbá tẹ ẹ bá rí pictures yìí tẹ ẹ bá rí àwọn pictures yìí àwọn pictures yìí ẹ jọ̀ọ́ ìjọba Nàìjíríà tún ti dé pẹ̀lú abracadabra wọn ṣe rí àwọn tí wọ́n wà níbí báyìí àwọn boys tó wà níbí báyìí from A to Z wọn kò sí àwọn boys wa nínú wọn tẹ́ ẹ bá wo àwọn tó wà níbí ẹ rí i pé lára wọn wọn ti ẹ̀ jọ Yorùbá rárá irú eléyìí tó wà níbí àwọn òjọ Yorùbá mi mọ ibi tí wọn ti rí àwọn guys àwọn guys yóò kí n ṣe guys wa rárá rárá at all at all at all at all àwa kọ́ la ní àwọn guys yìí then bàtà brown yìí àwa kọ́ la ní àwa kọ́ la ní brown at all ṣẹ́rí bulletproof eh, jacket yìí àwa la ní torí àwọn ọmọ wa wọ́n wà wọ́n cute pẹ̀lú eh, military uniform wọn complete wọ́n wọ̀ àmọ́ ibi tí wọ́n ti rí aṣọ black wọ́n wọ̀ sọ́rùn àti bàtà brown àwa kọ́ la ní o àwọn shoe yìí pẹ̀lú flag àti beret red àwa la ní right pẹ̀lú uh, bulletproof uh, jacket yìí àwa la ní ah, mò ń bọ̀ o mò ń bọ̀ o àwọn guys yìí a mọ̀ wọ́n rí o àwa kọ́la ni wọ́n o a mọ̀ ibi tí wọ́n ti wá àwọn ilé ò kì í ṣe a ní aṣọ black never kò kì í ṣe àwa Nigerian police pẹ̀lú irọ́ wọn ṣe rí ọ̀pá àwọn ẹ̀pà tó wà ń bí àwa la ní ti Democratic Republic of the Yorùbá ó ní ó ní àwọn búlẹ̀tì yìí àwa la ní and it is our right gẹ́gẹ́ bí indigenous sovereign nation gẹ́gẹ́ bí sovereign nation a ní right láti láti ní nǹkan ìjà ogun once àti ní olórí adélé tẹ bá wò nígbà táwọn guys wa lọ sí radio station ọ̀pá ìyá wa la ní ẹ rí i pé nígbà tí guys wa lọ sí radio station nígbà yẹn ìjọba adélé wa ò tí ì bẹ̀rẹ̀ iṣẹ́ a fún ọlọ́pàá rárá rárá àtọ́ wọ́n lọ pẹ̀lú ọwọ́ lásán ni ṣé o ti yé àwọn guys tó wà níbí báyìí one two three four five six seven eight àmọ̀ wọn rí pẹ̀lú eléyìí nine gbogbo àwọn gáìsì àwa àmọ̀ wọn rí rárá rárá so àwọn aṣọ àwọn ọmọ ológun àtẹbárí àwọn fídíò yes àwa la ní àwọn ẹ̀pà àwa la ní wọn àwọn ẹ̀pà yìí àwa la ní wọn àwọn brown shoes yìí àwa kọ́ la ní àwa kọ́ la làwọn brown shoes in fact nígbà tó ń rí ẹ̀pà táwọn gáìsì wa tó ń wọ́n ní wàhù àwọn gáìsì ní kíní tó tó àwọn ò àwọn ò nírú eléyìí rí bẹ́ẹ̀ ni so right wa ni ẹ̀tọ́ wa ni a ní ever parọ́ láíláí and right ti wa ni wọ́n wá invade wa wọ́n wá attack wa àwọn guys yìí àmọ́ wọn rí níbo la ti fẹ́ rí eléyìí síta bá wo eléyìí this one resemble Fulani this one this particular one ló resemble Fulani tẹ bá dẹ̀ wo ojú ẹ̀ eléyìí minor leléyìí this is a minor a lè ever lo minor gẹ́gẹ́ bí military ẹni tó mọ òfin bẹ́ẹ̀ ni that is it bó ṣe jẹ́ nìyẹn Nigerian police irọ́ ò lè kúrò lọ́rọ̀ yẹn láéláé we know that for sure àwọn eléyìí àmọ́ bí tẹ́ ẹ ti rí brown shoe ṣé ẹ rí flag wa tẹ́ ẹ kó bàtà lé lórí kò sí wàhálà mi ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ mi ní sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá tó àsìkò tó bá tó àsìkò ẹ má bínú ẹ tó bá tó àsìkò ẹ a máa mọ a máa mọ ọmọ hmm. ṣẹyẹ oyelẹyẹ ìwọ ló wọ jàlámíà lánàá nínú ìwọ ló lead àwọn àmọ̀tẹ́kùn wa ṣẹyẹ oyelẹyẹ píktù ẹ máa tó jáde sórí agbágbé ẹ o operation show yourself òun náà la wà yìí ẹ máa show ara yín lọ àwa ń bá yín pile up but we are coming back ilẹ̀ yorùbá ó ti dúró kò sí tó lè dá dúró àwa ò ní dìnnà yẹn a àsopà ní nǹkan ìjà ogun orílẹ̀-èdè ni wá a ní right láti ní nǹkan ìjà ogun a ní right láti ṣígun a ní right láti pè fún ogun a ní right láti bá àwọn èèyàn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè láti wọnú àdéhùn olórí adélé ni pẹ̀lú orílẹ̀-èdè on behalf of ọmọ Yorùbá so bó ṣe jẹ́ nìyẹn gbogbo ọmọ Yorùbá tẹ bá ráwọn tó wọṣọ black sí lọ́rùn àmọ́ bí tó ti lọ kó wọn wá o ọmọ Yorùbá ò lọṣọ black o tẹ̀bá rẹ̀ àwọn fídíò táwọn ọmọ wa ti wọ ṣọgbọ́n rí pé full complete camouflage ló wà lọ́rùn wọn aṣọ ológun ilẹ̀ yorùbá nìyẹn wọ́n dẹ̀ mú lẹ́ẹ̀sì ẹ̀ wọ́n tún lọ síbi tá à ń kó aṣọ àwọn ọmọ ológun wa sí wọ́n jí kó lọ. so eh, cp Ọ̀yọ́ state cp kò sírọ́ tó lè pa kò sọ́gbọ́n tẹ́ ẹ lè dá sí ilẹ̀ yorùbá ti lọ ilẹ̀ yorùbá ti bọ́ ṣe rí gbogbo yín tẹ̀ ń ṣe your operation show yourself òun ló wà níta ń sìn a fẹ́ fún yín láàyè kẹ́ ẹ ṣó ara yín dáadáa tọ́wọ́n pé twenty four hours ta fún yín ó ti expire kánnakánná ti nà ọmọ ẹ̀gà ìjà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni o èèyàn ọmọ Yorùbá adélé ti dé wa òfin àní parọ́ lọ́dọ̀ tí wá ń bí ìwọ tó o bá ń parọ́ wàá jalè o ò lè bá wa tò never tó o bá ń parọ́ o ò lè bá wa tò torí a mọ̀ pé ẹni tó bá ń parọ́ máa jalè ẹni tó bá ń ṣèké ó máa jalè ẹni tó bá ń dalẹ̀ ó máa jalè ìwọ tó ń fọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ bá tẹni jẹ́ lẹ́yìn ó máa jalè tó bá wà nípò ìṣèjọba torí náà iye tó bá ṣe sọ pé mo ṣe àtúwọ̀sùn wa fún ẹ punishment àtúwọ̀sùn wa bínú sí ẹ àtúwọ̀sùn wa bẹ ìjà ṣùgbọ́n má fìgbà kan bọ̀kan nínú. àfẹ́ yẹn a lè gbé nàìjíríà wọlé yorùbá láéláé so bó ṣe jẹ́ nìyẹn. ẹ̀yin ènìyàn wa a kí wa ní orí ìkànnì yìí o Àṣàkẹ́ TV show ẹ ti máa gbọ́ gbogbo àlàyé eléyìí tí eh, Dúpẹ́ Onítìrí tó ṣe eh, torí pé ọ̀rọ̀ tẹ bá ti gbọ́ lẹ́nu ìjìnlẹ̀ Dúpẹ́ Onítìrí ló sọ ọ́ ẹ̀gbẹ́ kọ̀ọ̀kan náà ni wọ́n jọ iṣẹ́ fúnra wọn ni òun ni agbẹnusọ ẹ̀ ẹ gbọ́ gbogbo àlàyé tó ṣe kalẹ̀ hmm. ẹ jẹ́ ká wá kó ọ̀rọ̀ yìí sílẹ̀ wo gbogbo ẹ̀ bó ṣe ń lọ o ẹ má gbàgbé wípé ní ọdún tó kọjá nínú oṣù karùn-ún ọjọ́ kejìdínlọ́gbọ̀n ni wọ́n gbóhùn sáfẹ́fẹ́ ní amúlòdùn fm ẹ̀yẹ́ ènìyàn wa hmm. ṣẹ̀ṣẹ̀ gbà tí wọ́n mú wọn gbà yẹn arákùnrin tí wọ́n ṣe interview fún ó sọ the same thing o ó ní láti ilẹ̀ ibo lòun ti dé sí ìbàdàn látọjọ́ friday kó tó di wípé wọ́n wá lọ ajáke radio station ní ọjọ́ sunday láti ìgbà yẹn ǹjẹ́ ti gbọ́ kankan pẹ̀lú ẹ̀ mọ́ tí kì í bá ṣe wípé ìjọba nàìjíríà tàbí àwọn fúlàní àwọn àgbààgbà fúlàní kankan àwọn ni wọ́n ń rán Dúpẹ́ Onítìrì níṣẹ́ ǹjẹ́ nígbà tí wọ́n ṣe interview fún arákùnrin yẹn nígbà yẹn tó sọ wípé wọ́n pe òun ni wọ́n ní kóun máa lọ sí amúlùdù fm wípé gbogbo surroundings ibi tóun wà yẹn un ti wà ń bẹ̀ kámẹ́rà un ti wà ń bẹ̀ ǹjẹ́ látìgbà yẹn ǹjẹ́ kò yẹ ká ti rí ìgbésẹ̀ tí ìjọba nàìjíríà tí wọ́n á gbélé lórí pàápàá jùlọ onítìrí ẹ wá wo ìgbà tí wọ́n lọ ṣe ìkọlù sílé bàbá wa Ìgbòho ṣá kí ni wọ́n ṣe ǹjẹ́ wọ́n kó ọta ẹ wo àgọ́ tí wọ́n kó ẹ wo nǹkan tí wọ́n gbà lọ́wọ́ wọn ìjìnlẹ̀ jáde àwọn ọmọ yẹn ló dìnnáyìn o kò dìnnáyìn ọta ìbọn ta ló wá ní àwọn ọmọ o ta ló wá ní àwọn ọmọ ogun tó dúró tẹ̀ ń wò nínú àwòrán wọ̀nyẹn ìjìnlẹ̀ ní kì í ṣe àwọn ni ó ní ọmọ ogun wọ̀nyẹn kì í ṣe ọmọ ogun tàwọn leléyìí bóyá wọ́n pààrọ̀ ọmọ ọmọ wọn lọ́wọ́ ni <laughs> ṣùgbọ́n ó ní àwọn làwọn ni jágàmù àwọn làwọn ni ọta ìbọn ṣẹ́rí pé wọ́n ní oògùn tó bá dáyàn lójú lẹ́yìn fi ń gbárí òun náà sọ ó ní kí làwọn fẹ́ máa wá parọ́ fún ó ní ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àwọn fẹ́ jagun ni àwọn fẹ́ ṣígun wọlé ẹgbọ́n lẹ́nu ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọdún tó kọjá ẹ̀ wá ṣẹlẹ̀ tó bá jẹ́ wípé ìjọba nàìjíríà ò mọ̀ ń pa gbogbo kan tí Dúpẹ́ Onítìrí ń ṣe tàbá àwọn olóṣèlú tàbá àgbààgbà fúlàní ṣé ẹ ti wá rí àwọn tó ń ṣe fóṣèlú báyìí àtọ̀tí ẹni tó ń ṣe fólóṣèlú ṣùgbọ́n ẹ jẹ́ kí bàbá pọfẹsọ Bánjí Akíntóyè kí wọ́n gbé ìgbésẹ̀ kan tàbí bàbá Ìgbòho Òòṣà ẹ ti máa gbọ́ àwọn mìyẹ́tì àlà àwọn mìyẹ́tì àlà ò sí nínú ìlú wọn ò sí nínú látàná wọ́n á ti máa pariwo wọ́n á ti máa dúnkokò mọ́ bàbá Ìgbòho Òòṣà wípé wọ́n halẹ̀ mọ́ àwọn wọ́n fẹ́ ba ìlú jẹ́ wọ́n fẹ́ pín ìlú ẹ wá gbogbo kan tó ń ṣẹlẹ̀ ìjìnlẹ̀ tí lórí láyàláyà ó jáde ó láwọn làwọn ní ọta ìbọn àwọn làwọn gbé ìbọn lé wọn lọ́wọ́ àwọn ti àwọn ti gba ilẹ̀ ọmọ ogun àwọn làwọn kó ọta ìbọn fún ṣùgbọ́n àwọn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ stéètì ṣèyí mákindé kí ló dé tẹ̀yìn náà pààrọ̀ ọmọ mọ́ <laughs> àwọn dúpọ̀ onítìrí lọ́wọ́ o kí ló dé tẹ̀yìn náà pa pààrọ̀ ọmọ ogun wọn o wọ́n ní kẹ́ ẹ kó ọmọ ogun àwọn jáde wọ́n ní ọmọ ogun eléyìí tẹ́ ẹ kó síta wọ́n ní kì í ṣe àwọn làwọn ní o wọ́n ní àwọn ọmọ ṣáàdì lélẹ́yìí wọ́n ní kì í ṣe ọmọ yorùbá hmm, tá a sì mọ̀ wípé ìjìnlẹ̀ ìjìnlẹ̀ torí pé gbogbo nǹkan wọ̀nyẹn òun ni wọ́n ti ṣe wọ́n lọ sílẹ̀ ibo wọ́n lọ rẹ́ǹtì ọmọ wa nígbà yẹn àwọn ilé ìtẹ̀ ń wò wọ̀nyí ṣáàdì <laughs> níjẹ́ ni wọ́n ti lọ kó wọn wá tó yẹn ṣùgbọ́n ìjìnlẹ̀ ń sọ báyìí wípé àwọn kọ́ làwọn ni ọmọ ẹ ìpínlẹ̀ ọ̀yọ́ o ìyẹn ṣèyí mákindé ẹ bá wọn kó ọmọ ogun títí wọn tí wọ́n dá mọ̀ ṣé mọ̀ nígbà tó jẹ́ wípé ìjìnlẹ̀ ẹ wọ́n kọ̀ wọṣọ sí àwọn ilé ìlọ́run nípa arẹ́ńjì kò lè dá wọn mọ̀ ṣùgbọ́n ó dá àwọn tí wọ́n jọ wà nínú ẹ̀yìn inú òmìnira twenty twenty two wọn ò tẹ̀ wá jẹ́ òmìnira twenty twenty two mọ́ báyìí wọ́n ti jẹ́ democratic republic of the yorùbá hmm. ó dá àwọn wọ̀nyẹn mọ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n lọ arẹnjí wálé yẹn kò dá wọn mọ̀ hmm. ó ti deny wọn báyìí o ó ní wọn kì í ṣe ọmọ àwọn ẹ bá wa pín ètò yìí o ẹ bá wa ké gbàjarì o wípé ìjọba ìbílẹ̀ ọ̀yọ́ o ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ẹ kó ọmọ ogun ìjìnlẹ̀ jáde o ìjìnlẹ̀ ní ẹ ti pààrọ̀ ọmọ ogun mọ́ àwọn lọ́wọ́ ó ti dìnáì àwọn ọmọ eléyìí o hmm. tá a sì mọ̀ wípé ìjìnlẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ yorùbá nínú wọn àti gbogbo wọn pátá ní ìjìnlẹ̀ máa dìnáì lọ́wọ́ lórí ibi tá a bá dé yìí ìjìnlẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń dìnáì wọn àwọn tí wọ́n gbóhùn sáfẹ́fẹ́ ní amúlùdù fm lọ́jọ́ kìnínní àná wọ́n dìnáì wọn náà ọmọ wọn rí o hmm di bí a ṣe ń sọ̀rọ̀ ya àwọn èèyàn wọn ti jẹ ẹ̀rà sínú abolongo correctional center ṣe ti wá rí wípé ibi tí ìjìnlẹ̀ ń bọ̀rọ̀ lọ nìyẹn wọ́n ti deny wọn báyìí wọ́n ní wọn ò mọ̀ wọ́n. ìjẹ́ tí kì bá ṣe wípé àwọn àgbààgbà fúlàní tó gbéṣẹ́ lé Onítìrí lọ́wọ́ láti lè wá fi da ìrìn àjò struggle Yorùbá nation rú ẹ̀yin ìyẹn wá jẹ́ ká fúnra o láti lè wá da struggle Yorùbá nation rú bí a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí láti ọdún tó kọjá yẹn ó yẹ kí wọ́n ti gbé wanted lé Dúpẹ́ Onítìrí lórí ó yẹ kí wọ́n ti gbé wanted lé lórí torí pé ẹ ò gbọ́ àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ ni ẹ ò gbọ́ nǹkan tí ìjìnlẹ̀ sọ ni ṣé ẹ ò gbọ́ gbogbo nǹkan tó sọ wípé àwọn fẹ́ ṣígun ni àwọn fẹ́ ṣígun àwọn fẹ́ kógun wọlé ni ṣe é látàrí gbogbo nǹkan tí àwọn Nnamdi Kanu máa ń sọ ń gbà yẹn nìyẹn ó yá ẹ lọ sí airport ó yá ẹ lọ aṣọ rọọkì ó yá ẹ lọ dáná sun wọn ó yá ẹ lọ ṣe gbogbo ẹ òun ni wọ́n torí mu ní Kenya ibi tẹ́ ẹ ti fi mọ̀ pé ìyájúpọ̀ onítìrí àwọn àgbààgbà fúlàní kì í tẹ̀ wá ń ṣe àwọn olóṣèlú ilẹ̀ yorùbá àwọn àgbààgbà fúlàní ni dúpọ̀ onítìrí yẹn ń ṣiṣẹ́ fún nǹkan tẹ́ fi máa mọ̀ dáadáa nìyẹn wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àti sọ náà tẹ́lẹ̀ wípé ìyá tó wọlé wá ẹlẹ́sẹ̀ dagboró wá da struggle yìí rú ni ó ti clears everybody yín lójú báyìí wípé ìjìnlẹ̀ ó ti deny wọn ṣùgbọ́n kò deny àwọn ọta ìbọn o hmm. àwọn ọmọ wọn yẹn ọlọmọlọmọ la ránṣẹ́ dé tòrutòru ó ti wá ṣẹlẹ̀ báyìí wọ́n ti da àdánwò yẹn bá agbada yẹn wọ́n ti dà sáyé àwọn ọmọ tí wọ́n mú lára àtobìnrin gbogbo alárí obìnrin tó wà nínú wọn lánàá ah Elédùmarè ṣàánú o bàbá àgbàlagbà tí wọ́n ní irun funfun lórí yẹn báyìí wọ́n kó wọn jáde àwọn ọmọ wọn yẹn ah àwọn ẹbí àwọn yẹn báyìí lábẹ́ sí ni máa sá kiri wọ́n bẹ̀rẹ̀ sí ni máa sá kiri ṣé ẹ ti ráyé lóde òun mo fi sọ wípé àwa ìran Yorùbá níbi tọ́rọ̀ dé dúró yìí ká gba orílẹ̀-èdè kì í ṣe nǹkan tẹ́nìkan fẹ́ dá ṣe gbogbo wa pátápátá a gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀ ewúrẹ́ ò lóun ò bá àgùntàn ṣe o àgùntàn ló ní ìyá àwọn òbí dúdú àwọn ni wọ́n sọ wípé irọ́ ni o àwọn fẹ́ dáṣe ni o àwọn wọ́n fẹ́ gba blue print wọ́n fẹ́ gba green print lọ́wọ́ àwọn nǹkan tá à ń sọ ariwo tá à ń pa látẹ̀yẹ ọjọ́ yìí nìyẹn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà a sì rí àwọn elétí kíkún àwọn tó ń dití a sì rí àwọn tó yẹ pé bóyá àtẹnujẹ la pé ní ká pé tàbójú kòkòrò tàbábòsí náà ni wọ́n dẹ̀ bá débẹ̀ tí wọ́n fi lọ kó sí páńpẹ́ onítìrí òun nìyẹn báyìí ìjìnlẹ̀ ti dìnáì wọn àwọn tẹ́rí tí wọ́n dúró yẹn ó lóun ò mọ̀ wọ́n rí ṣèyí mákindé <laughs> bóyá kí ìjìnlẹ̀ bóyá kọ́ dẹ̀ bá wá kọ́ bá yọ ògò lójú bóyá òun ló fà á kọ́ kọ́ dẹ̀ bá wá glass kó wojú wọn dáadáa o ó ti deny wọn o ìyẹn túmọ̀ sí wípé ẹbí ìyàwó ẹ̀gbọ́n àwọn tí wọ́n mú yẹn gbogbo alárí fídíò yẹn obìnrin bí wọ́n ṣe ń bọ́ṣọ lọ́rùn wọn ó ní àwọn eléyìí ó ní àwọn kọ́ làwọn ni máínà tó wà nù wọn yẹn <laughs> ó ní ṣàwọn náà làwọn á gbé máínà síta yẹn kí mo sọ fún wa lánàá pé fọ́nrán yẹn ọmọ yékeré wà ń bẹ́ẹ̀ ọmọ kékeré wà nù wọn fọ́nrán yẹn ọmọ kékeré ọmọ ẹni tí wọ́n gbámú lẹ́yìn tí wọ́n dì tọ́lọ́pàá dì mú yẹn ọmọ kékeré ni. ìgbà tẹ́yìn lọ háyà àwọn ènìyàn ẹ̀yìn ṣe háyà àwọn ọmọ kéékèèké mọ́ wọn. ìjìnlẹ̀ ìwọ wá jáde ó wá ń dìnáì wọn ìjìnlẹ̀ ti dìnáì wọn ẹ bá wa pín ètò yìí o kó kọ Ṣèyí Mákindé lára o kó kọ ìjọba ìbílẹ̀ Ọ̀yọ́ kó kọ wọn lára o wípé wọ́n ní orúgbó ń bọ̀ ni o. Hmm ìjìnlẹ̀ ní kẹ́ ẹ kó ìjìnlẹ̀ ní kẹ́ ẹ máa múra ogun o wípé àkàrà yẹn ó láwọn ò lè dìnnà ó láwọn làwọn ní àwọn kó sínú mọ́tò ni àti ẹ wọ́n kó ẹ gbogbo ẹ náà lẹ́ ń wòye àwòrán àtàdá àti gbogbo ẹ ó ní àwọn làwọn ní ẹ rí pé ó lágbára báyìí ṣe pé ó lágbára kò wá mọ̀ wípé ọ̀rọ̀ tó ń sọ yìí báyìí àwọn ọmọ tí wọ́n mú yẹn ni wọ́n fi ń kó wàhálà sí lọ́rùn àwọn ọmọ tí wọ́n mú yẹn àwọn ló máa jìyà ẹ̀ kì í ṣe ìwọ tó jòkó sí turkey kì í ṣe ojúpọ̀ ní ti jẹ́ pé ghost ni wọn ò kí ń rí àwọn ọmọ tí wọ́n mú yẹn ìgbà tí wọ́n sọ wípé ẹ̀yin lẹni àkàrà ẹ̀yin lẹni gbogbo ẹ̀ báyìí àwọn ọmọ yẹn ló máa wá jìyà ẹ̀ báyìí ṣe rojú ayé lòdì abẹ́ òrì ọmọ ọlọ́mọ la ránṣẹ́ dé tòrútòrú ọmọ ọlọ́mọ la fi pàǹjí ọmọ ìjìnlẹ̀ ò sí ń bẹ̀ o àbúrò ẹ̀ kọ̀ọ̀kan ò sí ń bẹ̀ o ṣe ti rojú ayé lòdì òun la fi ń sọ fún wa pé ìrìn àjò yorùbá nation àgbájọ ọwọ́ báyìí la fi ń sọ̀yà àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí gbogbo wa pátá kájọ fọwọ́sowọ́pọ̀ kájọ kájọ gbára wa kájọ délẹ̀ ìlérí ṣùgbọ́n ẹ wá wò kan tí wọ́n wá ń ṣe ṣé ẹ ti rí kan tí wọ́n ń ṣe ó ti dìnnáì wọn báyìí kọ́nà ọlọ́jọ́ ni kó ṣàánú fún wa. ẹ wá ẹ bá wa fèròǹgbà yín sí abẹ́ fọ́nrán yìí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tẹ́ lẹ́nu ìjìnlẹ̀ mákọ̀sí yìí ẹ bá wa pín ètò yìí kó kan Ṣèyí Mákindé lára ní orí ìkànnì yìí náà ni àwa náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show Odùduwà àgbèwà láṣẹ Èdùmàrè ẹ bá wa pín ètò yìí o ẹ bá wa subscribe sórí YouTube channel wa Àṣàkẹ́ TV show Odùduwà àgbèwà láṣẹ.